ta ni ọba ògo yìí olúwa tó le tó ní agbára olúwa tó ní agbára ní ogun ẹ gbé orí yín sókè ẹ̀yin nànà kájùmọ̀ gbé yín sókè ẹ̀yin lẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọlé wá ta ni ọba ògo yìí olúwa ọlọ́run àwọn ọmọ ogun náà ni ọba ògo láé àti láéláé àmín eléyìí ni mo fi ń wọlé ni mo fi ń balẹ̀ gùdẹ̀ sórí àkọ́tún ètò yín ètò wa ojúmọ́ ire o pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín ṣògo rẹ̀ ní kejì àpòstù orí móhùnmáwòrán Orísun ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa ń sọ pé Ṣògorẹ́níkejì bó o ní agbádùn ètò yín ẹ má gbádùn ètò mi nìkan ètò yìí ètò ọlọ́run ètò gbogbo ayé ni kẹ́yìn náà darapọ̀ pẹ̀lú wa kẹ́ jẹ́ àlejò pàtàkì ṣólórin ẹ̀mí ni yín tàbí ìránṣẹ́ ọlọ́run tí ẹ fẹ́ kí àwọn ènìyàn jẹ orí ọ̀fẹ́ ọ̀rọ̀ ọlọ́run eléyìí tí ẹ̀ ń sọ nínú ìjọ yín bó sì jẹ́ kí ẹ̀yin fẹ́ kí a wá sínú ìjọ yín ká ka ohun tẹ́ ń ṣe sílẹ̀ ayé rẹ̀ gbogbo ẹ̀ pátápátá ló wà ẹ wo tí àsìkò bá ti yá ẹ ó ti yẹ mí náà nìyẹn ẹ̀yẹn pè mí nígbàkigbà àwa náà rẹ̀ ṣetán láti dá wa lóhùn lónìí lórí ètò yín ètò wa ẹ ti mọ bí mo ṣe máa ń ṣe é nítorí pé yóò ní ọ̀rọ̀ Ọlọ́run nínú ìgbà míì yóò ní àwọn olórin ẹ̀mí ìgbà míì yóò ní àwọn gbogbo àwọn èèyàn tó ti sọ pé tọ̀sẹ̀ tó kọjá yẹn ó lékè ńkà ojoojúmọ́ náà ni gbogbo rẹ̀ lékè ńkà ọ̀tún ọ̀tún ni lórí tẹlifíṣàn Orísun lónìí àkọlé ohun tí a fẹ́ yànnàná òun náà ni a pè ní lílo bàbá ìsàlẹ̀ nínú olórin ẹ̀mí àwọn godfathers àwọn ìyá àsàlẹ̀ àwọn ìyá àsàlẹ̀ tó o bá tẹ̀lé mi kí n mú ẹ lọ síbí ẹ àwọn ọ̀rẹ́ mi wọ́n ń ṣe patí wọ́n kó gbójọ wọ́n kọtí kó gbogbo ẹ̀ jọ wọ́n rìn òwò wọ́n sì ní kó lórin ẹ̀mí wá kọrin bẹ́ẹ̀ nígbà tó jẹ́ wípé àwọn ló ń fún lówó tó fi ń jẹun àwọn ló ń fún lówó tó fi ń gbàwó jáde yóò sì sọ pé òun á kọ̀ bí ṣé ó sọ pé rárá bí ẹni tó ń lo bàbá ìsàlẹ̀ ẹ̀ ló ṣògbóra ẹni kejì star tó bá di lọ́la ibo ló ń lọ àmú ti sọ pé òní lè wá ṣórúkọ máa bàjẹ́ lílo bàbá ìsàlẹ̀ ṣótọ́ tá a bá wa ní bàbá ìsàlẹ̀ báwo ló ṣe yẹ ká ṣe sí wọn báwo ni ojúṣe àwọn bàbá ìsàlẹ̀ ṣe jẹ́ ṣùgbọ́n kó tó di wípé mo fi àlejò wa hàn wá láàárọ̀ yìí lórí ètò yín ètò wa ojúmọ́ ire àlejò wa ẹni tí gbogbo ènìyàn ti mọ̀ dáadáa ni ẹ ti máa máa rí orí wọn lọ́lọ́kanòjọ̀kan lórí tẹlifíṣọ̀nù Orísun pàápàá ẹ̀yin tí ẹ wà ní òkè ọya tẹ̀ máa ń pè ìgbà wo máa bá wa gbé ọmọ abúlé wá ìgbà wo lẹ máa bá wa gbé ọmọ abúlé wá mo ti gbé wa abúlédé lónìí ẹ má iṣẹ́ àti kúrò ṣùgbọ́n ẹ jẹ́ kí n tò ó nítorí pé nípele nípele òun ni aṣọ egúngún nípele nípele òun náà ni àlùbọ́sà ń wọ tiẹ̀ nípele nípele báyìí òun lóbìnrin kàṣẹ tiẹ̀ tó fi ń lọlé ọkọ báyìí ìpele àkọ́kọ́ òun náà ni kájọ yin ọlọ́run pẹ̀lú orin àdídùn pẹ̀lú orin tó dúró re kájọ fìbà fún ọlọ́run kájọ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí pé lẹ́yìn ọlọ́run ọlọ́run tún ni ẹ yẹ kájọ fìbà fún un pẹ̀lú orin Dr. Lanre Tẹríba eléyìí tí wọ́n pè ní ìbà tí bá kúrò níbẹ̀ káwa bọ́ sọ́dọ̀ Lady Evangelist Tèmítọ́pẹ́ Àlàbí ọ̀run òun ayé ẹ o káwa parí ẹ̀ sọ́dọ̀ Evangelist Akínwùmí Akínwándé Adéjésù ẹ kí wá sọ pé níyìn lẹ́ẹ̀sìn mi dé gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ ẹ ṣeun o ní ilé ẹ̀sìn mi dé nílé ayé mi bàbá ò ẹ ṣe ń wo ẹwẹ́ jẹ́ ká lọ sílé agbára nígbà tí n bá lọ tí bá padà dé àlejò mi ti wà nínú ilé ọmọ àbúlé ó yá láti ilé agbára ẹ bá mi róòlù ẹ̀.